Now, now, I go see, I go see am. Okay, I no pay money to kò sówó. Have a good child. God bless you. How are you? God bless you. Have a good child. Ibi tí à ń sọ ládùn ti dé yìí o. Eh, about two weeks ago, I a video you guys got jáde. About two weeks ago, ìta ń sọ ládé yìí at a revision day ní ìtòkè about two weeks ago a gbé fídíò bíbá ìjáde kí n tó dé láti South Africa èèyàn kan ló fún wa ní ìbà ó dẹ̀ fún wa ní pé kí n kọ́ chọ́ọ̀chì ká kọ́ chọ́ọ̀chì sí ìbà ló pé gbogbo àgbègbè tá wà yìí àgbègbè yìí kò sí ilé olúwa ní àgbègbè yìí ibi tí a wà yìí gbàgbọ́ kò sí ilé olúwa ń bẹ. ẹni wá wò pé nítorí òun rí pọ́lọ́run pè wá ní tòótọ́ pé gbogbo àsọtẹ́lẹ̀ tá a sọ pàápàá nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó lóun ti ń wò wá tipẹ́ ẹni tó fún wa Amẹ́ríkà ló wà wá wò wípé ah owó tá à ń sọ látijọ́ yìí gbogbo ẹ̀ ni ó wá sí ìmúṣẹ èyí tó dẹ̀ jẹ́ pápá ń bari ẹ̀ gan èyí tí olúwa sọ fún wa tá a sọ jáde nípa pé wọ́n máa dìbò presidential election pé presidential election yìí gan wọn ò tún ní sùn síwájú òun yẹn ló jẹ́ pápá ń bari nǹkan tó fi jọ pé òun fún ọlọ́run ní bíbáyìí pé ká fi gbé ṣọ́ọ̀ṣì kalẹ̀ sí i gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run dẹ̀ ló ti sọrú ẹ̀ ó sọ ó sọ jáde wípé ibi báyìí pé Nàìjíríà olúwa ní wọn ò ní dìbò olúwa tiẹ̀ tún sọ fún wọn pé wọ́n máa sún ọjọ́ ìdìbò presidential election síwájú èmi dẹ̀ jáde èmi sọ níbẹ̀ wípé olúwa sọ wípé wọ́n máa dìbò yẹn wọn ò dẹ̀ tún ní sún síwájú àjíjọ́ yẹn ló ti ń wò mí pé à tí èyí bá tún padà ṣẹ nínú gbogbo àwọn àsọtẹ́lẹ̀ tá a ti sọ pé olúwa wí pàápàá lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí tó bá padà ṣe nǹkan báyìí lòun fẹ́ ṣe fún ọlọ́run ìgbà tó dẹ̀ tún ṣe ló fi bíbà ilé wa lọ́wọ́ ìbá tún ṣe go mo sọ fún bí bíbà yìí ṣe rí mo fi wọn gbogbo ẹ̀yin fáǹsì wa pátá bí bíbà yìí ṣe rí gbogbo bíbà yìí òun ni òní ọlọ́run ti ní tó ṣe dé báyìí ní ìpín olúwa ṣe dé ní báyìí àti gbé ṣọ́ọ̀ṣì rò báyìí tó ti tọ́ọ̀ṣì àti gbèrú ibi tí olúwa ṣe dé ní àti gbé ṣọ́ọ̀ṣì rò báyìí tó ti àti gbé ṣọ́ọ̀ṣì rò ilẹ̀ ilẹ̀ àánú nìyí ibi tí ilẹ̀ àánú máa wà nìyí a fi bíbà yìí a fi ṣe swimming pool pé láti lè máa baptize àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ di àtúnbí nínú Kristi òun la fi bíbà yìí fi ṣe swimming pool gbogbo àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ di àtúnbí nínú Kristi tí Ọlọ́run mú wọlé láti wá sìn nínú ibi tí wọ́n fún wa yìí tí a dẹ̀ ti kọ́ débi báyìí nípa orí ọ̀fẹ́ ọlọ́run ibi báyìí jẹ́ swimming pool tí wọ́n ti máa máa ṣe baptism gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run ibi báyìí ni ilẹ̀ àánú tá a dádúró fún ilẹ̀ àánú ibi báyìí ni a yọ fún toilet méjì fáwọn tó bá wá sí church ó nìyẹn fáwọn tó bá wá sí church toilet méjì àwọn agbègbè tó kù nìyí tó sì kún bíbá ẹgbẹ́ ibi kejì nìyí ẹgbẹ́ kejì nìyí this is church òun lórí yẹn this is church mo fẹ́ gba iwájú wọlé gangan ni ṣùgbọ́n mo fẹ́ fi gbogbo ibi tí iṣẹ́ dé tẹ wò dáadáa níbi about two weeks ago ẹ̀rọ gbogbo kìnìyàn ò rí this is ilẹ̀ ńlẹ̀ lásán ni bíbá gbogbo ìgbogbo nǹkan tá a ṣe ìta fi wọ̀nyí pé olúwa ṣe nǹkan báyìí fún wa o tá a dẹ̀ fi wọn gbogbo àwọn fáǹsì wa a dẹ̀ dúpẹ́ pé inú yín dùn wípé olúwa ló olúwa ṣe olúwa ló ní pé ká tún wá bí bó tẹ̀ pé èmi ò rò lọ́kàn ara mi pé mo máa ní chọ́ọ̀chì méjì mo dẹ̀ máa ń sọ níta mi ò bá mo máa ń sọ ní ìta pé ọlọ́run ò ní jẹ́ ṣùgbọ́n àwa lè sọ kọ́lọ́run máa wò wá pé kí là ń sọ o àdẹ̀dẹ́ kórìíta yẹn náà lọ ní kí kàgbáyé ìbàyẹ̀ ká fi ṣiṣẹ́ olúwa òun ni à ń lọ nínú ẹ̀yìn ibẹ̀ là ń lọ yìí o ibẹ̀ là ń lọ yìí o ìta ni ẹ iwájú gangan ni. àyè olóde fìlà kángọ̀ bíi ẹ ti lọ ẹ ti bí omi yẹn ẹ lọ sọ̀tọ̀ tẹ́tẹ́ ṣe ní ìgbà náà ẹ máa ń ṣe ní ìgbà Ibi tí ọ̀rọ̀ náà dé nìyí, àwa fẹ́ kan ibi bàí. A fẹ́ kan ilé Ọlọ́run. A sì ní ìrànlọ́wọ́ ẹ̀yin ẹ̀yin fáǹsì wa ní gbogbo àgbáyé àwọn tí wọ́n fẹ́ràn òdodo afẹ́kan ibi tẹ́ ẹ rí ìṣẹ́wé tóbi tó hmm. owó tí wọ́n kọ fún wa about four million two hundred láti fi ṣe four million two hundred four million two hundred lówó tó kọ fún wa tí wọ́n fẹ́ fi gbé òrùlé síbi tá a wà yìí tá a wá ń bẹ gbogbo ẹ̀yin olódodo ẹ̀yin tẹ́ fẹ́ràn òdodo ní gbogbo àgbáyé ẹ̀yin fáǹsì wa pé kẹ́ ẹ dìde ìrànlọ́wọ́ ilé olúwa ni o ibi tí agbára wa dé òun làwa sì ṣe dé yìí ibi tí agbára dé ẹ bá wo gbogbo fídíò tí tó kọjá ẹ mọ̀ pé àti ìṣe gbogbo yìí rárá bọ̀ ibi tágbára sì dé náà òun la ṣe wáyé ọlọ́run ò dẹ̀ tí ìsọpọ̀ ti sú òun nítorí pé ẹ̀ẹ́ mo mọ̀ pé ọlọ́run ló sọ fún ẹni tó ní pé ká fi bíbà yìí ṣe ṣọ́ọ̀ṣì ẹ̀ẹ́ àwa wá jáde a béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin fáǹsì wa pátá ní gbogbo àgbáyé ohun tí ẹ lè fún akẹ́kọ̀ọ́ nílà yìí a lè fẹ́ kan bíbà yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ìrètí ẹ rí i a fẹ́ kan ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bọ́tẹ́ ẹ̀ quotation tí wọ́n fún wa láti kan ibi báyìí four million two hundred ni sábẹ́ gbogbo ẹ̀yin aláàánú abẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn ọlọ́run à ń bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ ní ọlọ́run lọ́kàn nínú èrò yín à ń bẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ sì wà nínú ìgbàgbọ́ tí ẹ ò rò wípé church four one nine ni mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni o mi ò sọ pé nítorí pé a ní church kan ń bì kan kí n ní àwọn tó wà ń bẹ̀ kí wọ́n wá bá mi kọ́ bí wọn mi ò gbowó lọ́wọ́ èèyàn tẹ jẹ́ pé ẹni tó ń tẹ̀lé mi dáadáa ni èyí tá a kọ́ sí òwòrò gan èmi fúnra mi single handed òun ni mo fi gbé sókè mi ò ní èèyàn lára Eh, a dẹ̀ expect ibi báyìí ó kọ̀ wá ni since ó dẹ̀ ti wá tolúwa sì ni kí a ka ṣiṣẹ́ lé lórí òun ni a fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí a ní ìdìrànlọ́wọ́ ìwọ tó ń wò mí ẹ̀ eh, tó lè ràn wá lọ́wọ́ ibi báyìí sì need nothing less than twenty million naira nothing less than twenty million níbi tá a wà yóò sì need ṣùgbọ́n a fẹ́ gbé bíbá yìí sókè a fẹ́ a fẹ́ fi òrùlé sí ilé yìí ilé olúwa yìí a need four million two hundred a dẹ̀ fẹ́ ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀ a need ìrànlọ́wọ́ ẹ̀yin olódodo ẹ̀yin tí ẹ sì fẹ́ràn olúwa ẹ̀yin tí ẹ ò tí ì yí padà lẹ́yìn ọlọ́run ẹ̀yin tí ìtara ilé ọlọ́run tó jẹ yín run tó pé èmi rí i pé ìtara ilé ọlọ́run jẹ èmi run gbogbo tó wà lọ́wọ́ mi àwa àti ta mọ́tò kìíní lórí bíbá yìí o mo ti ta mọ́tò kìíní mo dé láti mo wà South Africa lọ́tayọ̀ kan wọ́n fi ń ṣiṣẹ́ ibà yìí lọ nígbà tí mo dé láti South Africa mo tún tẹ́lẹ̀ kejì mo dẹ̀ nínú fídíò tí mo ṣe lánàá nínú ọ̀rọ̀ àgbà apá kọkànlá mo bá rí èèyàn tó ra nǹkan kan sílẹ̀ kì í ṣe pé ó fi ń ṣe fàájì ọ̀pọ̀lọpọ̀ ló ra mọ́tò sílẹ̀ bóyá ìtorí ọjọ́ tí ó bá sẹ́fẹ́rẹ́ á dẹ̀ tà ń ẹ̀ ṣẹ̀dá tó tí àtinú ẹ̀ jáde wọlé sí bíbá yìí a ní ìdìrànlọ́wọ́ gbogbo àgbáyé wọn tó bá fẹ́ ran Ọlọ́run lọ́wọ́ a máa àtàṣì nọ́mbà wa pẹ̀lú fídíò yìí tí mò ń ṣe yìí àwọn wo ló dúró síbẹ̀ yẹn kí ni nǹkan tẹ́ ń ṣe ń bẹ̀ ní gbogbo àgbáyé ní wọn dá sáàdì kan táwọn ará bí ìṣe ń bẹ̀rù ní gbogbo àgbáyé ìwọ tó bá fẹ́ ran ìpè yìí lọ́wọ́ mo fẹ́ jẹ́ kí ẹ pè wá lórí nọ́mbà yìí àbí kí ẹ wọ́ọ̀ṣọ̀pù ẹ wọ́ọ̀ṣọ̀pù wa zero eight zero two two zero four zero nine five zero ẹ workshop wa lórí zero eight zero two two zero four zero nine five zero àkáǹtì tí ẹ lè fi ràn wá lọ́wọ́ nìyí lórí àkáǹtì yẹn o máa rí Ṣómúyìwá Ọlọ́ládé Àlàbá lórí àkáǹtì yẹn that is my personal account Ṣómúyìwá ọlọ́ládé àlàbá àkáǹtì yìí ó jẹ́ first bank account it's a first bank account three zero three seven eight zero six two eight nine let me come back again orúkọ àkáǹtì tí ó lè ràn wá lọ́wọ́ sí ní gbogbo àgbáyé tó ti ń wò wá tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ láti jẹ́ kí a rí òrùlé yìí ṣe kẹjẹ ká dojú ti èṣù tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ láti lè dojú ti èṣù ká jẹ́ kí èṣù mọ̀ wípé òun ni ọlọ́run pé ọlọ́run ni ọlọ́run yóò máa jẹ́ anything tóun tẹ́ fẹ́ fún wa ẹ bá wa release ẹ̀ sórí Ṣómúyìwá Ọlọ́ládé Àlàbá bẹ́ẹ̀ máa bá ń bẹ̀ nìyẹn first bank account ni account number yẹn nìyí lẹ́ǹkan sí three zero three seven eight zero six two eight nine tó pé fcmb tó jẹ́ ti church account tó bá sẹ́ǹdì owó sí wọ́n máa ń sọ fún wa wípé kò wọlé la ṣe ń lo àkáǹtì personal àkáǹtì mi láti lè fi move gbogbo nǹkan tá a fẹ́ ṣe ṣe àwọn aláàánú gbogbo àgbáyé àtúgbẹ̀yìn lẹ́ǹkan sí orúkọ tèmi kò yí padà bàbá confam jp náà lórúkọ mi ṣe gbogbo yín tí ẹ fẹ́ràn wá lọ́wọ́ ẹ afẹ́jẹ́kẹ́ bẹ̀rẹ̀ sí ń pè lórí nọ́mbà yẹn from everywhere ní gbogbo àgbáyé afẹ́ kan ibi báyìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ today it is monday on the nineteen i think so twenty on the twenty on the twenty uh, of march twenty twenty three ṣàdógbò bíkíbi tó ti ń gbọ́ mi tó fẹ́ ràn wá lọ́wọ́ tó ní wọ́n mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ló nírú ó ní lọ́wọ́ ṣùgbọ́n má ronú má tiẹ̀ rò débẹ̀ pé church is a business tó bá ní tó fẹ́ ṣe fún ọlọ́run mo fẹ́ jẹ́ kó pe nọ́mbà mi kó sẹ́ndì mẹ́sẹ̀sì sí mi lórí workshop nọ́mbà àkáǹtì yẹn ni mo ti fi sílẹ̀ yẹn mo dẹ̀ gbà gbàdúrà fún gbogbo yín àtàwọn tí wọ́n ti nawọ́ sí wa àtàwọn tó kù tí wọ́n máa nawọ́ sí wa ibi tẹ́ ẹ ti mówó yẹn kò ní gbẹ láéláé kò sí ẹni tó ṣiṣẹ́ fún olúwa tó regret yẹ ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣiṣẹ́ fún èmi ó ṣeé ṣe kẹ́ ẹ regret ènìyàn ni èmi ṣùgbọ́n tó bá ṣe iṣẹ́ fún ọlọ́run à kò sí ẹ̀dá tó regret wípé òun ṣiṣẹ́ fún olúwa ẹ ṣe gan ni a máa retí àwọn ìwé ìrànlọ́wọ́ yín láti gbogbo tí ẹ ti ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí orúkọ mi ni baba confam jp thank you god bless you have a wonderful day.